ayẹkẹgbẹ àárín atsẹni ayẹkẹgbẹ ló máa ti kadọ yẹlẹ èmi ní sáyà ẹkẹgbẹ fà ayẹkẹgbẹ alẹ òun dẹyìn. بسم الله الرحمن الرحيم إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون. عائلة الطالب بودو تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون الله أكبر آه. الله و يعني إنما يؤمن بآيات رب بآياتنا الذين إذا ذكروا إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون أحمد مدي بكي هذه إيمان غايوة sabo yake shan kuma ce maraya mace ma wa'azi mai biduma ba ma yawa ma to je bitin erere le mamuji duwana mojo mati subhanallahi wa bihamdihi ojo ibibinu yubile ìgbìtẹ́ dájú bílẹ̀ kàkà máyé wọ́gùn láyẹ̀tàkbìrún mátàtù yẹ́ gbìtì hàn mátàtù ó jẹ́jẹ́ ká déhò bílẹ̀ mọ̀nà ìwọ́n aláàrí òmúnẹ̀kù bílẹ̀ nẹ alẹ́ kùmànẹ́lẹ́wọ̀n ayá kàràtù àmìnà àtànà òjòun rẹ̀ tẹ̀tẹ̀jẹ́fà jùlù hùhùm akọlọmọ́tẹ̀yọ́bì akolo ma jijire ŋa ọdachi ma egbe ko nedope oko wenyola achi la bilibili egbe kene kaka kama kekiri ki dati ubi ọya nwunyi egbe le makwubo ya mate makwubo yo titi mu mate mu kpoku mabola mama mu wala jane anil maboji be ŋa ọdachi mate maboji ŋa ọdachi de maako bɛnga o dasi ma tɛ maara ta ne eke cokolo ka ngo kolo ila de eke yɛde cuna robbahu yaani yacbuduna robbahu manyara ruduma macowo tahajud yacbuduna robbahum mati baadao yoma engya yoma ti baadao jo acowudu kuma akwado ojú ọmọ yìí tó dọ́ọ̀rẹ́ ọwọ́ ọ̀rọ́pù máa ó máa ṣe kádọ̀ máa ṣàdọ̀ àwọn adóló yàtọ̀ òdu mọ́ ọ̀rọ́pù yìí máa mú dùn máa ilẹ̀ àà ẹ̀hùn máa pẹ́ kọ́ni tó dùn yìí yẹ̀dẹ̀ rúnà rọ̀bẹ́hùn máa. خوفا مناسوك عذاب وجو وطمعا ما أنتو فتيجو مي وجو الكيالك ما هنا وقلوك مارتوك ولا ما يدي مارلا كيوجو وجو كي ودون جيروما وطمعا ما أنتو فتوك ما هنا جو مي وجو وجو ما دو جو مملده ما فقوم بي خوفا وطمعا ما ما تبادو جو خوفا وطمعا máa dọjọ́ tẹ̀dọ̀ ara rẹ̀ wọ́n kọ́ máa ń ó yẹyẹ ká dé òbí lẹ̀ mọ̀nà òbí lẹ̀ yìí wọ́n mi máa rọ̀jà kọ́nà fún mi òfè kó òbí mọ̀nà dólú méjì àtọ̀ òdu yìí arziki kakó máa máa wọ́n pọ̀ bí ẹ̀dì sọkọ́ lọ́ ẹ̀kẹ́ àdàdí nìyíyàn tẹ̀ máa wọ́n parí yìí kí máa bí ẹ́ oyé ṣe yóò mi àmẹ́nà bàtà àmẹ́nà ọ̀gá àmọ́ ọmọ yòókù. àmọ ìyàwó kó ọkọ ma ń yẹ́ ọ̀kà dínà níbi mọ̀húnmọ́dọ̀ àmúgbáyà tẹ ẹ̀hùn ma tó tọ́gbọ́ ọlá máa ma kọ́kọ́ bí ẹ̀rẹ̀ ma ṣe aṣọ ọdọ́ ma wọ́n ṣe kọ́kọ́ bí ẹ̀tọ́ bí ọjọ́ ọkọ́ ma ma yẹ ọ̀kẹ́ látọ́ ní ìbílí mi a máa ṣe ọ̀gá ní ìjòkó dágàrí bọ́ọ̀nù ìjà ma ma wú bọ́ ọ̀nà imú ma bí ọ̀nà àdó akọ orí yá máa dún máa tọ̀gà nínú akọlele kọlele ó yàmá orí yá máa dún máa kọlele nù ẹ̀wọ̀n e wọn tọ owó lè máa ẹ e pa wọn òkè lele wọn dọ́ ó yàmá gẹ̀. ẹ e kárọ̀ à kọ́pọ̀ máa ń láti ọ kárọ̀ à dúró àbẹ̀ká ìṣòwò dídímí ìmú hmm? kọ́kọ́ mà ní kí lè tí ọ bọ́ gẹ́nẹ́lẹ́ bàkà kàyàmà ni ọ máa jọ́ ṣàkẹ́kọ̀ọ́ máa tó dọ́ ọjọ́.

mako yiwu ọ na mi bie ọ na mi bie lẹ́yìn o ka ohun máa ìmẹ̀gàríbì ṣe máa ẹ̀dọ̀ jẹ́ gbogbogbogbo ẹgbàkẹ̀lẹ̀ máa wá takumàṣe ìṣá ọmọ tòkó lè tún yí olùtòkó agoma máa bọ́ lọ́jà ṣédé kó máa ẹ̀dọ̀ jẹ́ kó máa yá ìṣàṣe pẹ́lẹ̀ máa ta wíìlì máa yọ ọjà kí wọ́n ní kí ìjẹ́mú ìwọ́n ti pọ́nmù ọjà ọwà ṣùgbà lè máa kéwò tírẹ́gò mátálásí kéwò kọ́ tí a mẹ́ ọmọ méjì ẹ̀ tákà mẹ́ ọ̀pọ̀ tákà rẹ̀ yọ ọ̀pọ̀dà yín mẹ́ ọ̀pọ̀ tí ká ke asilima leldaye ki ngommo karatu ki madini ki leboda dini iko kiduko mado olengi do kilima yao che faya subhanallah hadithi shewe bi jami'u sahihi muslim anabi wa sallallahu alayhi wa sallama yene ne duki o isha che pamoja ti ango o subuhi che pamoja se masalati yo jaihe o ẹnẹ́gì ti lè ta pàálì máa lẹ̀ mọ́dúrọ mẹ́mú ẹnẹ́ ọjọ́ méjì kọlọ́dún mẹ́gẹ̀ mẹ́gẹ̀un kèbìlì máa yọ magorobo ilé kèbìlì jẹun ohun àbúwá ẹ̀kọ́ káyẹ́ tọ́gbá ẹ̀bìlì àmà tánẹ́jì ojú kọlọ́gbù yúgbù mẹ́táì tánẹ́jì tane yugo ma ku bolu aga ku go music ta aga ku go matunate we yin gbo bolu ma du ba ma bi generator yo ko ale ko mata kanya go bi mukata ani bi ene ki owo pai lema ki a se yi ko ma se ma no le le le le le le la go ma de yo yo si ogele ni eguma gwete iko kilisha duku eche ma oche yi kole ani bi ene ki yege ilisha le se ba ma du ro menge ne le dabe ne ki de to pe ya ne gbogbo wa nu meji odu o na dila ro me ke ne ki to pe ya ne gbogbo wa nu odu ane ma mu ro me le du ngene ma me le du ngene ki rata ne ki ya to isha e jamu e, pili mai yewo masalati yoja si masalati yegi ayo do nan masalati yegi na boy ida go jaun ta go ba ke de ma o do go ma do ta na na do ke to si o ga lan o ro me na gi de to ko ya na go go anu me yo do ma do nge bono ma do nge na ki so ni sale pa mo ya le ro e na gi an o isubu hi ngo ti e gba yi jododo pili ma yi hewo masalati ibe hewo le kumako kibu ma o le tse ku dagbe yi dudu o titala ma duro menye ne le dabe ne ti tse ni tso ọkwa nu meji oji odu gbogbogbo yọ wọn fẹ bi ẹkọ to daba le ẹnke tí kẹ bi ami tẹfiri nana nana ma kẹne du ọsùn òlìṣà tí kwamọjà kì í súbú ìṣe kwamọjà ìdè òbó. تتجافى جنوبهم يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون أه تتجافى جنوبهم يدعون ربهم خوفا وطمعا اهلته بيلما ما غانكو أبل أي سورة الأبنان الفرقان آية 67 كو aláwọ̀ atórí àmọ́ ọdún ìwọ̀n kì á dùn má bá àmọ́ màlá èkó ọjọ́ ìbílò dọ́dùn má bá ọgbọ́kùn náà dúdọ́ ma ń kàkí ọmọ ọ̀rẹ́dọ̀ mi ọmọ èmì ọmọ ọ̀rẹ́dọ̀ mi ọgẹ́lẹ́ ìnùbó kàkọ ọjọ́ rahman ìnàmọ́ ẹlẹ́ ọlójójójò yìí mẹ́wàá ń kà kàbé ilẹ̀ ṣàkè ọjọ́ ọdún bí ilẹ̀ oye oye wọn ẹwà wọn tẹfẹ mú wọn kó yí òbí lẹ mọnà mbókì dé ìwòrán máa dọ yí ẹlẹsọ tẹlẹ tẹlẹ máa ṣe ọkọ ńàmúdà gbàgbà la kí wọn kó الذين يمشون على الأرض هونا ما لو يانا ما ما در يانا فإذا خاطبهم الجاهلون قالوا سلاما أنك جاهل ما ما دين نقبل ما هو لبو ما دودو أنا لا أنا سجيه ما منه والذين يبيتون لربهم سجدا وقياما أو جيه ما منه هذا والذين يبيت يبيتون لربهم abele male ngoju yu yama abade ma kojo ma e matate obi oya mama kama da tikikiriki oya mume do da tigugugo no waile ibo abeka bi ya chabake te ma kama da titabene akaji obi obi o e ma yi pata ta ibele kama kama dàtítẹ́ ọ̀bọ̀lọ̀bọ̀ wéyànlá àhùmúyànlá dàtítẹ́ lẹ àà ìyẹ̀bí túnà lè rọ́bí hí sùjẹ́dà wọn fi àmà abẹ́lẹ̀hùn lẹ́wọ́n yóò máa sùjẹ́dà kó dágó sùjẹ́dà kó dágó a sì sùjẹ́dà kó adágó ẹ̀ngẹ̀nà láti dánmọ̀ ẹnẹ̀dì àtsọ̀ àmì máa lẹ́mi mẹ́ẹ̀nẹ́ dú ọ̀wọ̀ lè ṣàkíyè yololololo pé máa yẹ o kí ọ̀wọ̀ síbù ìṣe yololololo pé lè máa yẹ bébé taku wẹ̀tẹ̀ wọ́n sàmọ́ wéyìí ọjọ́ mọ́ mú ẹ̀dù fáàni ẹgbọ́n dé òfókè wọ́n sọ wò dúkà fàyà subhanallá ògbó ilé yóò tèmè yẹgẹ́mọ́dé rẹ̀ kẹ́kẹ́dé ògbókè akwáàni òdó àtọwọ̀ yàndẹ gbẹ̀bọ̀ kí a tó dágó méjì wàlàwàlà àtàmà yóò dágó méjì ìmúdẹ̀ wẹ́ta ọjọ́ kí méjì kó ló dùn mọ́mí kó ẹ̀ka mú dàtọ̀wọ̀ yóò dùn mọ̀nà alẹ́sìnà yẹ bí túnà lè rọ́bí him sùjẹ́dà wọ̀ kìyàmá ayé kàdéhùn èmi tàtàjá fàájúnà bóhùn ánìl magọ́jìrì yẹ̀dẹ̀ rúnà rọ̀dọ́hùn kọ́fán wọ̀ tọ́mẹ̀ à ẹlẹ́tẹ̀ sọ́rọ̀tù furkan ànàmọ́ من والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ما بانكم وقالهم بيك لي يدعون ربهم خوفا وطمعا خوفا ما شوك عذابا قلنا جهنم لدي ما بيجي بيقولوا كيما يجي رودي إن عذابها كان غراما عذابها عذابهم ما هو لهم شيء ọmọ kí káàbìrì yọ yọ́n pé ilẹ̀ mígidẹ̀ ọjọ́ àbí ọmọ kí ọmọ lẹ́rọ̀ akọ́lọ́pù tí ẹ pé ilẹ̀ pàkóṣákádọ́ ọmọ mi ra mígí ni ìmá nẹ́gì adúmí ní amàlàkú mẹ́múdáló ọ̀yà kùbúhù wọ́gbọ́lúhù tó mọ jàkínà sọ̀lù tó mọ fi sílẹ̀ tí sẹ́bẹ̀ إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين وليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين والعياذ بالله ما ملائكة يوم جاءوا بكاتي كن كافر ما كيكا ما قوى ما قوى يقولوا تهونا لوي ọjọ́ kí yẹ káàdì jùdá ìzàbà ومما رزقناهم ينفقون arziki ka koma ma kwa ma lebe arziki pa imani ma muda na na ke unki gagara human alladhina yunfikuna fi sarra'i wa dharra'i ma unta ti gagara huma ma ololololo ti ma de me ya ma piri ategi dupe kuma te o kolo yoyo ma jẹun kolo yoyo kolo ibada ti lale kuma do alon ojo ki ma na rejo do wa to da bale bin jabal حديث جواي مسند إمام أحمد بن حنبل إسناد حديث لدى حدثنا عبد الرزاق أخبرنا معمر عن عاصم ابن ابن أبي النجود عن أبي وائل عن معاذ بن جبل رضي الله عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر معاذ بن جبل أبو يامي ما لم يكون جون سيد العلماء أمة محمد صلى الله عليه وسلم معاذ بن جبل أعلم الناس بالحلال والحرام في عمة محمد أوسي معاذ بن جبل أنك من وقت لقبو شكاة زيد بن ثابت النبي صلى الله عليه وسلم قال معاذ بن جبل كدي رضي الله عنه ينو دفع النبي صلى الله عليه وسلم في, في سفر إولاك فأصبحت يوما قريبا منه tako mi imudene kwa mara ne bidene wa nahnu nusiru adawla wa qultu ya nabiy allah akhbirni bi amalin yudkhilni al jannata wa yub'idni min an nar wa nabi salawatullahi wa salamu alayk dilabari mi ukoloka kia dumida batia aljana kia humi yiruna emi labari dumi mana kọ́ọ̀lá nga níbi anyádò hìlẹ̀ lẹ́kọ́dé sàáta an azim ká ẹni ni tẹ́ oyé mu yóò tẹ́mẹ̀yẹ ẹni ni lè ọlọ́run àtẹ́rẹ̀ ẹ̀hùn kẹtí nínú yíò gẹ́dẹ́ wa ináhù lẹ́yẹsírùn alámẹ́yẹ tẹ́rẹ̀hù lọ́hù alẹ́ ohun tẹ́hùn kì á tààlà á ṣe ń ẹnẹ́kọ́jọ́ tààlà á ọjọ́ kí gokolo le de e tini ke choma aljanaba ta'budu allaha wa la tushriku bihi shay'a e ke boyi mo yo ke rare won de do de go kun igede maduru ta no te gino ha ba yo en edu de go ko jodo mo ene ko gele anabi muhammad owe lo pe le mu to mo ha akoje gbeje gbe pa akoje gbeje gbe dudu e maduru ta mo ìdí ẹ̀hún ṣírìkù ká níbi sallallahu alaihi wasallam kàwọn wa oògùn kàmọ́tọ̀ bóbulẹ̀ máa jáwéré máa tún yàn ọkọ̀ abájọ anẹ́dùn mọ́kọ́má ka bóbulẹ̀ amọ́kọ́má múdi dàdà yín ọkọ̀ múdi dàdà yín ọ̀họ́ ẹn màlí mọ́kọ́má lẹ́lẹ́kẹ̀ ẹn ẹ̀ kà

ẹ̀hún kìí adé yìí yìí rónà kìí adé dábàtà àlìjáná dẹ éèrà rọjò kẹwé dẹ̀hún ló dẹ́kọ̀kọ̀ ọjọ́ òdì ilẹ̀ òbí kẹ́ yìí yìí ré dẹ̀hún dẹ́kọ̀kọ̀ ọjọ́ kẹ́ agbójúmọ̀ rọjò wọ́tò fíìmù sọ́láta ẹ̀mú dẹ́nà kẹ́ bòjímọ̀ mọ́wọ́ bòjímọ̀ mọ́wọ́ ètì yìí kò àmọ́ dàbí wọ́nyọ̀wọ́ ègínègínì kọ̀ wá tẹ́nì àmì ìzíkiri kọ̀ wá tẹ́nì dókò ɛmɛdɔ yi anɛ kɛmu ma kɔa ɔya kɛnɛ ɛnɛtu dɔ wɔ ɔma wɔ ɛmɛ tsɔlɔ kalɔlɔ wɔ ɛkɔmɔ wɔ tó do tɔrɔ ka ɛmi kɔ wɔ ekele kɔ ma tsi yi ko obi lɛ de wɔ tó tsi zɛ kata ɛŋɔ e di zɛ kakó ya riziki gɛ di zɛ kakó ya ɛŋa yɔ kó ɛŋa ya wɔ ɛŋa yi awɛ kɛ lamadza ɔri ɔri ugba kɛ lamadza. òpéye kẹlàmáyà àkọ kẹlàmáyà soya beans kẹlàmáyà oyé òfin ìwòlò kẹlà kẹtùlìjì máyà yìí wọ́n kọ́ wùlú mí zẹ̀ka mọ́yọ́ kọ́ yé kẹdùtọ́ kìdọ́lẹ̀ kẹdùtà dọ́wọ́ alẹ́ yìí wúlù yọ ọjọ́ kìdẹ́ wọn pẹ́rọ̀ bọ̀ méjì ẹmẹ́yọ kàdó pàmò àwọn kẹlà àti yìí táǹpà kẹ́rẹ́ ní ìjàun kẹ́rẹ́ kónú àwọn ẹ̀wọ̀n mú ta pé tọ̀wọ́n láti lókòyà ojú bísínẹ́sì yìí ẹ́dìjẹ̀ káwọn yi kẹlà kẹ́dùkún yìí ẹ́dìjẹ̀ káwọn ṣokùsí 100 million ẹ̀là bọ̀tí ṣokùsí 1 million ẹ̀mdàlá ọdọ́múdà ẹ́dìjẹ̀ káwọn kì í ṣojú bísínẹ́sì ẹ̀là nílẹ̀ kì má ṣe là kẹ́dùkún tum.

yóò bí lẹ́kẹ̀ gbọ́ yàkẹ́ làkẹ́ kó tà yí àmájà ọ̀mọ̀nùkà kọ́ lọ́dẹ́yìn ní abájọ yìí afẹ́ mọ̀nùkù máa tẹ̀yìn ní abájọ yìí zẹ̀ká sonúmọ̀ adú onúhẹ̀ ànẹ́dọ́wọ́ adúdọ́wọ́ onúhẹ̀ nẹ́wọ́ adúdọ́wọ́ akọ́ màdú ti yìí wí dẹ́ òbí akọ́ lẹ́yìn ẹ̀wọ̀n ọdọ́mọ gẹ̀ ògbádọ́mọ àápàdọ́mọ mẹ́tólí wọn ọ̀rọ̀ àpẹ́lẹ̀dọ́mọ ọ̀rọ̀ jẹ́ àgádá dọ́mọ́ ẹ̀yà àkúlò owó ẹ̀wọ́ àwọn làmáyọ̀ ònú ẹ̀rẹ́rọ̀là ònú àmì ìzẹ̀ká abájọ́ rẹ̀ ònú àmì ìzẹ̀ká abájọ́ rẹ̀ ẹ̀dì ìzẹ̀ká hmm. wàtàsóòmù ramadan ẹ̀n kàníbi àkàyè muhammadu bùnú jẹ́bẹ̀lẹ̀ dẹ̀ ẹ̀n kí a jẹ́ àdúrà ẹ̀bùn náà tẹ́kì àdẹ́dọ́ màlìjẹ́nà ẹ̀wọ́n jẹ́lẹ́jẹ́ ramadan wàtà rújùl bẹ́ẹ̀ta ẹ̀wọ́n tukọ́lọ̀ hajj kẹ̀ sẹ́wọ̀n kọ́ náà wọ́n yàwẹ́ fún makọ́ọ̀lá wọn àníbi wọn kàtọ́gbọ́n kìkì àmì pillar of islam mẹ́lú gẹ̀dẹ́ ìyẹn ni ala adulluku ala abuwabi khairi ala abuwabi khairi abikude udo alona mariori papo inalona unge alona lieri kijakada patuyun kenya yorobomu eh teni kenya alona li kema alona gokalieri de kenya alona lekada patuyun kenya yorobomu asọ́ọ̀mù jùnẹ́tì alẹ́ yìí ti gbà kó ìṣe yùsàjẹ́nu bí i mínà náà ìgbà kó èkó náà nẹ́dù pọ́m náà náà yọ náà yọ́la kúnná máa jọ́n alẹ́ yìí fẹ̀rẹ̀ là ẹ ò jí yọ̀nyọ̀ èyí náà fi là ẹ̀wọ̀n bọ́ọ̀lì ẹ̀mí ilẹ̀ wọn bọ̀lì wọ́n sọ̀dọ̀kọ́tù tòtòfí olùkọ́sí à sadaka ya ce sadaka yan sadaka omiyan mọ sadaka afeola sadaka enyo ekwu dumiola ka na tini kedi sadaka lengo mu na ba kiyam bi todo jonge ke ba tutfi al khati'a amuna ilevi kilevi wo gili bema kemanya to yomu ne kemanya joba ẹ́ àmú òun náà lè rí tẹ̀dọ̀wọ́wọ́ òun náà kàmí lè rí lẹ́ kùmà orí rí tí a ọ̀nà déètè bẹ́ẹ̀ má bà a máa kànyà lẹ́bà inṣẹ́ ọlọ́run tí a pọ̀ lè rí kìmá yẹun náà kí a yẹ ọyọ́ nànú yín sẹ́rẹ̀ká yóò mi kó ẹ̀ta e ti omi kó ẹ̀ta ti ọjọ́ kí ọlọ́ làwọn mi kó ẹ̀mà sẹ́dẹ́ka sẹ́dẹ́ka ẹgbẹ́ kó àná òdodo kẹwọn kọ́ òdodo kí ayájú ẹ ti gba ẹ̀rí ọjọ́ òpédé o omi náà kọ́ kó èrè àmọ́ ẹ̀yẹ pàmẹ́ pàmọ́tò ẹ̀kọ́ àlùtí bá mẹ́mí dání iye kíkà nìmọ́ọ́. iyo ike àdá ìkọlà máa yọ̀hún ní káàdà kókó mú àyàn òtúgbùn omi ilé kúmọ̀ ìṣúgà dùmọ̀dẹ́ àwọn pọ́npọ́ mọ̀ kí wọ́n bèèrè dá sẹ́dẹ̀kadẹ́ iye àkàlàgbó iye kẹ́lẹ̀kó yàwọn gbà wọ́n tákẹ́wé mi má kàlàgbó yú mi ìrú àkàlà 100 naira sẹ́dẹ̀ka fífẹ́ bèèrè dá àmútọ́ kàràtúkì ayúbọ báyìí má àmánà mọ́kànlá 200 kókẹ́ kókẹ́ ọmọ mi sẹ́dẹ́kadẹ́ ṣe tó dó ẹ̀ ọjọ́ dìde ẹ̀ ọjọ́ abẹ́rẹ́ máa jà yá pè mí léèrè ẹ̀ lò ṣé ó kí kú kí fún ma sẹ́dẹ́kẹ́ èkì dẹ́kì ṣù ẹ̀ṣẹ́ pọ́lẹ̀ pààlà kì má àmàṣàdó àmàṣàdó ńlá ńlá ẹni yẹ a máa ti sẹ́dẹ́ka àdó inú lù náà kẹ ẹni sẹ́dẹ́ka ìmà tẹ òde jẹ mẹ́wọ̀n yóò yọ mẹ́sẹ̀ dọ́mọ́ inú ojú lè gbódù gidi àdó ayọ yìí mà nà ọ́ kwami bìlí o tòbí yàn pàtó bí èkì màmá jà pàánù mà wù bá ti dó gàbá díà ọkọ̀ kété gbámá o tọ́jọ́ kí má nẹ̀rẹ́ jódò wa sẹ́dẹ́ka <laughs> tó tòtòfé olùkọ́sí àtà.

taki muda wonwe kwana chei owokona chei angalingo a anabi chori academic deba summa tala taki haya iba summa qara تتجافى جنوبهم عن المضاجع يدعون خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون هكاكو آية كان في بايرة تتجافى جنوبهم أقول مرة ببنغاو دسيمة عن المبوجي بنغاو دبوجو تتممة أو بنغاو دسيمة بويا ما ككليته uma kwa nudu yad'una rabbahum marare huduma khawfan wa tamaa khawfan masoko wedo yo pa kan ojo wa tamaa maso atene yumi ojo undielege wa mimma razaqnahum yunfiqun fala ta'lamu nafsun ma oh, anibi aya gide ce gogwa titattakun magane ko iṣẹ́ nánà máa ṣọ̀kàrà tó tí ọmọ àkàtú ṣe é mi mẹ́nu ọ̀sọ̀lá tó rọ́jú lò fi jọ́ fi lé ilé fọ́wọ̀ kún ní àti èèyàn rí ìhùn odó fún màkọ́rọ́ à ẹnà lẹ́ẹ̀dága tó odó kí bá tí a ṣe kí ẹ̀yìn kan ìrò mẹ́ngọ́lóbì alẹ́ yìí mú alẹ́ آمين تتجافي جنوبهم عن الملاجئ يدعون ربهم خوفا ودماء. ومما رزقناهم ينفقون فلا تعلموا نوث ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله أكبر أكبر مرورة

غير مغلوب عليهم ولا الضالين تتجيب جنوبهم يدعون ربهم ويدعون ربهم عرقا ودماء ومما رزقناهم يوفقون ولا تعلم نفس ما أوفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله أكبر الله أكبر ما تقول أقول الحمد لله ما 5 minutes ما أقول لك ما هو ده بيكون ده بيكج تتجاهل جنوبهم يدعون ربهم ما هم ده بينو كويس سرّان شغلة النبي جاءي تتجاهل جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخطي لهم من قرة عين جزاء بما كانوا يعملون هكذا aba nabi ka temi thumma qala daga nabi ngoka alla ukhbiruka aida ku di labari yan bi ra'sil amri abu yang du ko na ci pakwan ki chabu yu wa umud en en yata en pati en pati domo en seylo domo en sana kolo office domo en sana kolo woko na ci domo arasil amri yau makare amri islam alamirin islam wa umudihi faagwa muna pila ya gonyu dago ki majanga yayan wazirwatu sanami bombo numu kia te fedago kia nanyo kia jenga ole nanyo ekpe kia anyo ele anyaka nko omo nu ekpe omo no omo nu madogele egi dago be piaka ti atu yanu meji wi on te zirwatu sanami eh but sanamu choko okobore ebi yango yadunga kepe yanyo kogba omunu mago yango yadunga kiislamu na yanyo kogmalo atene kama ole muaz ibn jabal yani bala ya rasulullah faqala rasul amri agbo jeun kima kama mduko na je islamu ma ya yariyon as-salatu wa zirwatu sanami omunu abako kobon kikomunu pako al-jihadu fi sabilillah abani bi toli academy thumma qala ala uqdiruka bi malaki dhalika kullihi au ki a control ki jawoyon le pako chakadu ki adide o togbo ojo takona ki japani o ko kawe ẹn kí a kọ̀ntrol ẹ̀hún lẹ́kí a dìde wọn papọ̀ kí a kọ̀ntrol ń kú ilé mi lè kébẹ̀rí dábọ̀ kọ̀ sí sirati kí a dọ̀nà dábà sí yàn lè kókó kàwé fa àkàzàbí lè sàání àníbi wọ́n yín máa lọ tún kó fa àlẹ́ ka àlẹ́ ka bìkẹ́ fi hádá àlẹ́ كف عليك هذا بمعنى عليك بماذا بكف هذا وكغويا غويا anibi mi ma lọ dodo anibi ọdọ fọkútù ya rasulallah nwa gini o wọ ọmọ ìṣọjọ wọ iná lẹmọ ọgbọ́ ọyọ́ oyẹ́ ọkàdé máa ló ka owó fọ̀kọ́ọ̀lá sàkìlẹ́tìkà ó mọ̀kà ìyàmù ààrùn ó iye ìtọ́wò owó ẹmẹ́hùn ó iye ẹgbọ́ owó yẹ́ jẹ́rẹ́ màkálù àmú alọ́ amúnẹ̀ẹ́ onga nibi akare yani fahal yakubbu an-nasu fi an-nari ala wujuhihim fahal bima'na kam aw bima'na kathirun من الناس يكب على وجوههم إيجا نانا نانا نانا نانا نانا كويرا مونة ما يدي جبنا yakubbu nasu finnar amuna keju bunama au yukabbu nasu oma kamo ne juro bunama au kola muazu chegbeyo imi meka nibi yutu jali wujuhihim le au manafirihim ika nibi yutu nga mugbeyo ami sahabi ma ola nibi du magbeyo ijejo ma bajo e kaniwa ni gele gatuga shuke nyakere bola ejuma bunama le o awe ma owe kuma wi kule ya bunama manakir sibo ma wi kule romo min kha abe ka owe e ma ma bunama ene ka owe e ma bunama ngbo bunama ndomo eju piti romo ina udogi yanga mesiba le kerebu maini illa hasaidi alsinatuhu alsinatihim shede yanki malo maja ngoma hafait yanki maja koko de alisanate ma kalu ja ma de imalo maja ngoma hadisi kidai imamu tarmidhi imamu nasai imamu ibn maja ama bi hadisi kidai wa alahu iman rajulun wa mm. so

ìwìndú tó nà ilẹ̀ dúró wọnú àà ìwìndú ìwìnpó nà ẹ̀yà yìlẹ̀tìlẹ̀ ìwìnpó yìlẹ̀tìlẹ̀ ìwìnpó rọ̀ nà ẹ̀yà fọ́nkṣọ̀n tìlẹ̀ èyí yọ ẹni pọ̀ ìwọ̀n kì yọ ìnẹ́gì má bòlù ọkọ̀kùnrin kú máa fẹ́ ńlá lòun náà máa fẹ́ ńlá kó ètò àjọ bàgàbàgà ẹgbọ́lá bọ̀tọ̀ ìmú àmẹ́ngọ́lọ́ ti mí mí o na apóòsù ọ̀tọ̀mátìkì ní ṣe ó nẹ́jọ́kù yó ìmú ọ̀dọ́mọ̀ ó dùnkọ̀ ìmú ilẹ̀ pẹ̀lẹ́ta matan e, nápùtùn o onúgbònúgbò mí màdán ẹ̀wọ́n ti ó nẹ̀pẹ̀ tí ń gbọ́rọ̀ nígbìjọ pé yóò ìgbàlẹ̀gẹ̀rẹ̀ mọ́ ọ̀fẹ́ alẹ́hùn ẹ̀ǹkọjọ́ imenugo mam imman ma fi lahum min qurrati ayunin kuyan kami yu alike yu abono ko ejuman imman ile to gi amaya jomole jazaa'am bima kanu ya'malun ile to rome otimi jigi ki yomo o yeun kuboki ratane to kole yoti kuma sei o to mala de juma to da vale ege vaade zeka ibunu kafiri hɔn do akpɔge ade sele de ade sele de ɛɛ e, asuma bintu yazidin kɔɔle kɔɔle rasulillahi sallallahu alaihi wa sallam iza jama'a al-awwaluna wal tí àwọn kọjọ́ mọ́ mú ní ijó dúdú ilẹ̀ gbogbo títàlá ilẹ̀ kóró jíjà bá kéèké yà ní yọ́ malkiyamẹ́tò kwanu ọjọ́ na jẹ́ amúnáàdì adúdọ anyáwá fanáàdá yà anyá dúdọ bí sọ́ọ̀tì yẹ̀sán o alfàláì amúnàdó agbọ́kwakó سيعلم آل الجمع اليوم من أولى بالقرن كرمي abo ke roji jogbe de mingini ma nyame ne ti dope ki achano jimangini mboki na dini ya nebi muhammadu ame amali me gawe ma me gota jiyama me gede rekmane me gungo je nyon nyon nyon ba me je ilo jale ko me gene ki niji po awa godo bo ima na dini ni me ne ko jwe bo mo gwe ma ede ojwe ni ingini iba me nyame ne ko bo mo ngini tuma yarji'u ingo mudabi wa yunada ingo takoya liyakumu liyakumi alladhina kanat tatajaba junubuhum anil madaji' abudu kumatada kulumarai bibenga udati matek makwana shawudu oya bole kumakwana kuma agboro memangini oyele manya da abudu kisha shawudu do òun lọ mọ anyá rùmọ mi ọjọ kí ọwọ tó tààlà ń rìn tó ẹ mọ. فأبنى فلا تعلم نفس ما أخفي له من قرة أعين كدي اللي تبوا حديث مسند إمام أحمد بن حنبل يعني حدثنا عبد الرزاق حدثنا معمر عن الهمام ابن منبه قال هذا ما حدثنا أبا هريرة إكدا جانك أبو هريرة تولو كاكوان بوكي بوكوبا نبدا إن الله تعالى إن الله تعالى قال الله إن تشي كفالو أغانيكو ألا تشيك أعددت لعبادي الصالحين ما لا عين رأت وتسجيع أمام يتمجي سجيع جمق أمك جمل ولا أذن سمعت إتي أقول دو إيه أقول ممتان

hadith elede bukhari by muslim kakojo te sia shetane ite mola mutane enga ji enwe yote meje kiti yo wala de yo mboki chan mboki sukole le yo pe ile mikidei en ke yumarini ke timagboni eh ke do alebe mal ni ke karabo mamani ich ojo te sajia ojo monana na na na na na abụ mara ní ọjọ́ ma ọkọrọ ọjọọ na ọjọ́ kí o lọ lọ́wọ́ mọ̀nà abalẹ́gẹ̀ muslim ebi sahihihi hadisi ń ka wọ́n dọ́mọ̀kẹ́ e, anibi mọ̀gírọ̀ ti bí ní ṣírìbà yóò ń gbọ́ ka níbi akọ̀ yẹ mú يعني سأل موسى عليه السلام ربه عز وجل النبي موسى بي الله بي ما أدنى أهل الجنة في منزلة أو تقوين كوكوكو شوانا تليامو كوكو ممالجنة النبي موسى تنكي ما نينكي تجوري مبوي كمادون ويكوجو دوان النبي موسى قال wọn huwa rọ́jùlùn yẹ̀yí ọ̀bádà ma àdàkálà ahọ́lùlù jẹ̀nẹ́tì jẹ̀nẹ́ta òyẹ́ hmm. ni òbí kamọ́mọ́lì nádọ́ yọ́kẹ̀ àyánwá òbí kamọ́mọ́lì jẹ́nà lè kamọ́ dábàtí ní àlìjẹ́nà fọ́yẹ̀kọ́lù lẹ̀ hó takuma kàngẹ́rádọ́ yélẹ̀ ìdẹ̀kọ́lù jẹ́nà wọ̀kẹ́ dábàtí àlìjẹ́nà fọ́yẹ̀kọ́lù ayé kéfà ọ̀kọ́dé nàzọ́là náà tó mà náà zílẹ̀ wọ̀ ńgbò omi àwọn olókè gbódú àmúdé dábà tó rúmà mẹ́lẹ̀ ńgbò túbò kí wọ́n bọ̀bọ̀ wọ akọ̀zọ́ akọ̀zọ́ tíì ẹ̀wọ̀n ibi tẹ́ wọn náà nànà màlìkàmú أترضى أن يكون لك مثل ملك من ملك من, ملك من ملوك الدنيا أجي أدانوه ugulana ajohe le kakwe ama ajohe kimodo yele ola na manei udane le aljani mi eba ila fọyẹkọlù lákàtàlíkà ọjọ́ ẹ̀tọ̀ mọ́gẹ́lẹ̀dọ́ ẹ̀ kádọ̀ yẹ́lẹ̀ fi sálógí àká alhamdulillahi ọjọ́ wọn tàbí kàmọ́yán wọ mísìlùhù máyán gọ́lọ̀ múnà wọn ló máyán ẹgẹ̀ kí kàká alhamdulillahi aláwòyá ni wọ mísìlùhù wọ mísìlùhù wọ mísìlùhù gbogbo ẹ̀rọ̀nùgbà múnu ẹ̀rọ̀nùgbà mẹ́lò fọ́kọ́lá fi ọkọ̀ àmísà ẹ̀ẹ̀dẹ̀kẹ́lú lẹ́

kodun debo history be la gbapa ko kuma ka nga ha yenya ni na jal yana na go ye do ni den to lo elu ma ko ma ten elu le ten le which mean ngulo ne ge yo le tan ma do ne le do ngala wa ngo ka ngo ge yani ẹ̀hún dúkẹ́ dòwe ńá dìkọ̀tọ́ ìwọ́n dọ́mọ́ ẹ̀kẹ́ ẹ̀yà nẹ wọlé zẹ́tẹ̀ àyínúkà àyínúkà pẹ̀lú kì yẹn yú àbọ̀ dúk kẹ̀dọ̀ àtẹ́lẹ̀ ìwọ́n dọ́mọ́ ẹ̀kẹ́ ẹ̀wọ́n yà nẹ̀kẹ́ fọyẹ̀ kúlù rọ́bì rọ̀bì tó yà rọ́bì ó wọ ọdún mi ò yẹ pé lẹ́kẹ́ mẹ́ ó là rọ́bù fọ àlẹ́ òun bí mẹ́nzílẹ̀ tì taka nebi musa ŋo to ye nini to ene kidnu gugu ya tate tamu maljana labo gugu ŋa de qala ulaika allazina aradtu فأعلاهم منزلة قال أولئك الذين أردت دموا فيكم يأتينكم ما يدموا والله يعني قرست كرامتهم بيدي وجمعهم òjì mímà tó mi gbégbè pọ́wé mi وختمت عليها فلم ترى عين عين ولم تسمع أذن ولم خطر على قلب بشر بشر eju tabali ọlẹ́wọ̀n ràbùkú ṣọmọ́hún bí tàbà gbọ́mọ̀mà ní ẹ̀dọ̀ alibé àtàbà libé lẹ́mà àmàtán kọ́ọ̀lá ń àníbi ọ̀làgídẹ́ ìrùkà níbi ìmútàtí àtẹ́mi wọ́n mi sínákòó mi kìtẹ́ bí lẹ́yìn ọ̀gẹ̀ sí ọ̀làgídẹ́ kì wá ìlú tàbí ọjọ́ fẹ́lẹ̀ dàlẹ́mùnà ọ̀fì ẹlẹ́gùn mi ń kọ̀rọ̀ ti àyúní jẹ́sẹ́ àmbìmẹ̀kẹ́nu yàmẹ́lòón hadìsígídẹ́ ìmáàmù tẹ́rmìzì òǹgbàwá an àbí sahih ama ma ya de zire itewa e ga wowo birkiti to tura bale na ama ma yawa ami ahlu la ilaha illa allah ami ahlu iman allah wajo amune mambo ma bibi le ne kuma du maja le gwan ke jwa le ke jwa bon ke do abono ko ojo ngam du maja do da bale ma ko ne mo go ji ani la do go one kala ki cin ani bi ojo ate gwan one la ila ila la wa do la jarika do ije ani la do go one subhana la yo bi am ije ma bo ni da bi aljanna mo one ojo ki no la mo kai yongam du maja hone se maja hone ya tan orai hone yongam du maja orai hone e kake kaini kaya lu kide im du maja im da kal ya yo satra kemeng me ya che shule mi ma du rome ngam me ma kai ani bi daga showo kusufu sham ojoka kolu le orane kanu bi daga to ngoroka ani bi ìdági ọ̀wọ̀ lẹ́yìn nọ́ọ́dà tí a bẹ́ni àti àwọn òkè ń ọ̀gẹ́nẹ̀ gẹ́gẹ́ yìí náà lẹ́mọ́tọ̀ ní ìmúdàbí adágún ìhọ̀wọ̀ ìwọ́n dági ọ̀wọ̀ lẹ́ ẹ̀rẹ̀rẹ̀ ìjábìrì ilẹ̀ túbì kìtàkìtàkìtà ẹ̀rẹ̀rẹ̀ ìwọ́n múdàbí adágún ìwọ̀ ndé ma kpọ̀wọ́ yìí anábì àkẹ́sẹ̀ jẹ́ kọ́wájú kẹ́mdùbì rọ́wájú anábì ẹni ẹgbàkú dí ọ̀wọ̀ mẹ́líkù nọ́ọ́dà kún mẹ́wọ́n kàtíkìlì alìyánà màdó wù mí ó lè rọ alìyánà màmúdó ọgbà mi dẹ̀nẹ̀ elile kò léwu dɔn nɔɔda kó mɔ asanwó ka nya umamu nya kumu dunu mɛ tɔrɔ kumɛ jɛ mɛ ma yɛ una ma bɔ yɛ la mɛ kɛ ni mɛ ma bɔ sɔgbata gbegbe lɛ nuku ma ni ke yɛ la mɛ kɛ mɛ ɛtɛ gbe yi umadora mi tɛ ẹgbẹ́ una adágógó jábìlì ní kùtẹ̀tùbì ẹrẹ́rẹ́ yìí una màdúmẹ́rúmi àzába una màdúmẹ́rúmi kìtàkìtàkìtàkìtà ìbomi àlòhùn tẹ̀tùbì ọmọ àwọn ọdún rábì ẹrẹ́rẹ́ yìí àzába umma mi gbókì dọ́wọ́ ẹ̀hún kí adùn máa dábà tó náà mo máa dùn mí

òríyàn alo ìdé òkọlà kí a kó ọlọ níbi nú ọ̀làdó ka níbi òkà wà máa yà ń tẹ́ kó àánìlẹ̀ inú wá ìlà yóò áá ti ọgọ́ ìṣẹ́dẹ́kùnmájábọ̀ ọgọ́ ìdún ọyọ kàtẹ ìkùránì àníbì kàtẹ bọ àbíjẹ sọyẹyẹ ọyọ ní kíkọ jẹlẹ tòdò yẹn ni ìnà ráàmẹ tí sẹbẹ kọt gọbọbì ráàmà mi mọgbádà ń wẹdọ mi.

alukóòrí yẹnyàn kan yọ sí dẹ wọ ìdí òfọkọ ọyọ fẹ pàṣẹ bàbá ẹnẹ dúkìtì ọgọrin náà dàgbà ọgọrin mu ẹnẹ dúkìtì ọgọrin náà dàgbà ọgọrin mu ìyẹn alukóòrí ọyọ ọyọ yẹn nà mọlẹkù mọ analunala bí nàbí mú mi ní kwanu ọjọ náà rọbànà àtẹ̀yìn máa wà àtẹ̀hùn àlàrùsọ̀lẹ́yìn ẹ̀hùn kẹgbù máa lulẹ̀ máa lọ maka uma majuji ya ruma ta mabole manya tukolole mao la duma amma la ko za yo mana lola mabinga mi mumini am mumino nugo na lola kwa no yona rabbana atina ma wa'adtana ala rusulika wala tuqzina yawm alqiyamati innaka la tukhlifu almi'ad wa shatal qawrina ke buwalu le malu nuje kakene ke ogo ichi madu rome ogo inu a ochi rome ichi di kame ole duwe oyo anya du rome le mo hu multiply enya ogbe nwe inka neta hasanatan yudhaifuha wa yu'ti min ladunhu ajran azima suratu nisa aya 40 eh inna allaha la yazlimu mithqala dharratin wa in taku hasanatan yudha'ifha ويؤتي من لدنه أجرا عظيما imdu kole ebiya na yo dala ti kare bana dun pa ke dubara do bara imda mun da yan ba e o multiply yo yinyu yo yinyu inawo nawo nawo le wal kana bi je che dole ta ki do rombe ki won ku gbe un rombe yo te meji ele te tafsir ibnu jarir al-tabari o ya ya gide e volume mi athar ya lo ti page me lo mo la mi athar mutanawwi'a al mutaradifun fil ma'na kuma baje tafsiri ibn jarir at-tabari o yo la kidai amal majri atira ngani tafsiri le tafsir abu hamid ojo ki mana rejudu wa afa man kana mu'minan ku na'am أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون أما الذين أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون وأما الذين فسقوا وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل فقيل لهم ذوقوا عذاب النار به تكذبون الله أكبر Allah wena ti hadi labari justice mu ki a ce gbogbo ki ṣẹ̀bíẹ́ ní manye mọ̀rọ̀ kí a mọ̀rọ̀ àwọn gbogbo ki a ṣẹ̀yàn ìyá ya kìrẹ́ ìyá ma ya mẹ́ta kàkọ́ kìrẹ́ alawị yi ni akpa m enke na mmụọ ọmụmụ na nke na nke ndụ ke na kwa asekọ abidio anyị ene kimhima anyị dukui m dọkpụ n'oyọ kiụle bụ a nibi m hà m dụ mụ la n'ebidodo kpọọ kpapịa edongu kemị nke na kwa asekọ ya adabe ene kirọwọ keda ọmụoyọ kìsùkọ́lọ́ ẹ̀ lálẹ́ ní ìgbànẹ́ẹ̀dọ̀ àti ẹgbọ́n méjì yìí máa tó kété ẹ̀gbọ́n kọlù múra ìjẹ́ máa tó kété yé ẹ̀bá ń gbé nǹkan sọjọ́bà láyẹ̀sẹ̀wọ̀n máa tó kété láyẹ̀sẹ̀wí àfáàbò náírì wọ àfáàbò jẹ́nà àfáàbò jẹ́nẹ́tì ọmọlùfà ìzún oyé ọjọ́ ẹnẹ́gì mọ́lá kìtì ẹ̀dọ̀ ẹ̀ẹ́dọ̀ hod kìnnú mọ́tò tọ́fíìsì aló kìnnú àwọn akókòdó good morning good morning sir àwọn a nigerian citizen gbẹ́nà màkàgbáyán ọwọ́ kọ́mọ àwẹ̀ pè ní ìkà yóò yàn àwọn àgbéká ojádàkó òkú iná ọ̀la abàṣàká kólódó kàdójú òkúkù kàmí prison mbó prison service màṣàjẹun pẹ́gbẹ̀ kàgbádọ́wọ́ ohun dẹ̀dọ̀ náà wá ló kéèké pí jìnà dákùnké ìṣàjẹun aló màṣàlúkété ẹni ìtù ìdúdú màdó ń kó àyẹ́ jìnà ẹni ìṣàtíkọ́lọ́gùn for you ẹnẹ́dì wọ́n fi ṣe ń wàrídò yìí sí àwàrídò kòkòrò yìí èyà mi sí ti jì nàìjíríà pẹ́nẹ́kì wúyí dúdú màṣà ìtẹ́ nǹkan máa rẹ̀ pè nìyí ń gbòkè àdàtì jalejọ́ gáàlá kolóka àdàtì ìmúkè àwọn yakọ́ ànà kí yányarọ́ ládà ìwọ̀kọ́ ànà ẹgbọ́ dàgbò pàkó tàbí wọ́n dàbí wọ́n dà sí lakolo yọ ékejì ń gbòkè tẹ́ yín plus mayute maka ọlụmkpi london ugodogbodo ọkọ wee lati yagba lati ọkọ eyi alaali ụkọlọ gọọmenti gọọmenti maka alụkete ilẹ̀ mi rẹ̀ takidu yán tètè omi ọmọ àti àìsẹ́hùn yán tètè adé búkò sá sá i want to shit i want to shit òjò ohun ti gàlí máa pẹ̀lú nẹ́ẹ̀kì lọ́lọ́ kìsọ́ ní yí mọ́tò ń dágó gbẹ̀mù ma wá wọ́ sàásàásà wọ́n ta lókété láàyè sọ́wọ́ àfáàbù nẹ́ẹ̀rì àfáàbù jẹ́nà àfáàbù jẹ́nà tẹ̀ hùmùl fàáìzón ọmọ afọmọ̀nkánà mọ́mìnànkánà fàásẹ́kọ́ láàyè أما الذين آمنوا أما فبك دي إيمان وجو ما فقصوا شوية makɔti kɔsɛ kɔltizim maa mɔyɔ ɔtɛgu anima ɔtɛgu abe jɛngini ɔtɛgu bɛ ɔtɛgu bɛ guɛtangini ɛdá ti ayata kpoo ɛdi dada ka dom nosogo yolobo daga taki do daga taki do ŋa bobo le yabɔ ti do ma wa ye dzo ɛwù lɛ mɛ amadé ɔtɛgu e dama ɛbɛ gbɛtangini kame anyara nɛ ɛnɛ yolo yolo yolo yolo kosogbo. to amma alladhina amanu amana neke di imani ngojo wa amilu salihati jirata na okolo yojo kukola adini ojo okolo kijongu na merojo ngo gbamedo yi ukolo iwa ukolo bibi ije yi yiru mbe kiji yiru kolo bibi mam kolo ojo gbamedo leha falahum jannatul ma'wa aljanna ìṣẹ̀tọ́mọ adéjúmọ́ àti òbí kùmàlẹ́kù aljanna lẹ́yìn nuzulan uru ìṣẹ̀kùmáyàdó yìí tún yún bí màkánù yàmẹ́lún tó dẹ́n kùmàdọ́wọ́ ṣe kọ́ ẹgbà kùmàyé ilẹ̀ mẹ́kẹ́dẹ́ èyí lẹ́tù bí kùmàrátà ní tukọ́lọ́ yọ na fásakù mbẹ́kì múnà rọ́ kẹ́dọ̀ nkọ́lọ́ bíbí nkọ́lọ́ ìwá nkọ́lọ́ wéèjì nkọ́lọ́ ìṣẹ́bọ oṣù ìjẹ nkọ́lọ́ ìfàmù ó dé ìtse sonúbulẹ́mì tse ó wùgì anẹ́dùn mọ́kọ́ imú ó wùgì anẹ́dùn mọ́kọ́ imú ó wùgì anẹ́dùn híwáyú bùbú wọn la alùpùpù ayọ̀ ọ̀rọ̀ bùbú wọn kó bùbú wọn kí mú dẹnu ọ̀la bí àtẹ̀wùgbò yọ kàn òkọ̀lá lòun náà lè ògùn náà lè onúbẹ̀ òun yà tẹ́nìkì náà ọjọ́ kìí ìdílẹ̀ wọ́la àmàmú òun ike ìtàdù wọ́la yìí òjẹ́ òun yàdù mọ́kọ̀ ọjọ́ tí special tí ó kọjá jẹ́ ìrìn kọ̀ọ̀kan kéèté tó yí inú olùjọ́ méjì ayé yìí bá òjọ́ ti special oónúgbé ohun tàjọ́ tó jẹun lẹ́ta lójọ́ máa ní tí ẹ̀jọ́ mọ́ máa ń bu tá lónú oónúbulẹ̀ ìmọ̀rọ̀ ẹ̀la ẹ̀la ti la màbí òjẹ́ wọn nálẹ̀ onúbẹ̀ lálẹ́ gbó kàtútà náà di ìrùyọ ní ibi tí wọ́n gbó onúbẹ̀ lẹ́wọ̀n ọmọ yà tẹ́ gbogbo ilẹ̀ wọ́n yọ bí kì í lẹ̀ wọ́n chako tákíyà làmẹ́ni dọ̀rọ̀ ojújú òjòjì pẹ́ yà mọ̀mẹ́lẹ́ tákíyà

ẹ̀ma mẹ́nẹ́ ibi tàpá mẹ́nà zálìmí àmẹ́nà alájí gbéèkùnmá tẹ́mi ilẹ̀ tẹ́mi kàtólíkì dẹ̀ ṣùgbọ́n ilẹ̀ tẹ́nà bí gbó ẹ̀ma inú ọkùnrin ní kàákà kó gbọ́ ẹ̀kọ́ àtúrọ̀gọ́ yìí ẹ̀yìn ẹ̀yìn ọ̀rọ̀ àlàyé ẹ̀yìn ọ̀dẹ̀dẹ̀ ìwádìí kì ń bó mboka ya matengele umaku majie chaku chaku chaku wa makokele de ono oh, vile tu kigo kia muu hmm, maji lea na kaloi apo kia dunga moko maleje neka madongo matoko ya beku machin machin na ngadu machi abeki ya chile managba me muu maji lea ngali tiba kei uwa jalo to mako tode neki hacha mako ya kafiri nchi kurani hatu wae zike neki hacha mkia duda kafiri jiko benga kafiri lete kí túbá kí kò bọ́ jẹ́. gbẹ́bàá sọ máa ní òmùn náà fi kí fọ́dọ́lá ọ̀nàkàlọ́ ọrọ̀ ònà pọ́ sí kìtàlẹ̀ mọ̀múdú dídada gbáà ìdada iná kọlà gbá ọ̀kọ̀lá dábí ró ìyọ̀wọ́ mọ̀lẹ̀ iná kọlọ̀ ìyàwó <laughs> ọ̀pákọ̀ fọ́tò kìjọba dábí rọ́bà rọ́ ya bá kọ́dẹ̀ jẹ́lẹ̀ kọ́lá bẹ́ wẹ́gẹ̀ má ma ní gàyà pàtó ẹ̀dọ́ kí rọ́bà rọ́bà hùhùn imu kɔlɔ kɔn dudu kɔlɔ ayiro yi hamu ne ina kɔlɔ gbɔ mu ne o iye ŋgba ko amu ma ye ŋunu bila yi wɔ tse mu ma do kpa tɔ ɔyɔ ki ma nɛrɛ jo wa.

amadokwe unale ulere maradu kwen ulere maradu ina meni una dumata dumagudu ogogo skapati kuma una koyo skapati aguaro koto koto koto ko wo eh, mi un ateki durodu eyo hele ogele una du ti agu ya damo ma una seki dumarodu eyo he ngamala kwa ngo wa tó dẹ̀ ọmọ ọ̀nà dùn máa dùn éwò náà máa kíkẹ́ gbélé máa fọ́ máa yìí ká ní àtẹ́tẹ́ òun náà iná rẹ̀ kàdá náà lò lẹ́gì ara dùn òun kúrìlẹ̀ máa rọ̀ ọdún ayé àkọ́rọ̀jù mi ní ha èyí dùn sí ha máa dùn máa dá ẹbí tẹ́ òun náà lẹ́kọ́ tó gbóló náà wọ̀ sí ilẹ̀ lẹ́hùn máa wọn náà kàwọn máa lóòkù àdẹ́bẹ̀ náà mẹ́jẹ́ àdẹ́bẹ̀ òun náà máa

ولنذيقنهم من العذاب الأدنى والله عدوهما يوما عذاب الأدنى عذاب يسوع يسوان سيلي يتمجتانو يفهم أنك يوم أبنو في عمك إدي أتي دمي دي أتي دمي أدوكيني و أسمع يا إما تسمعني دابتي إما دابتي لي أبيراتو يا ọ̀nàkẹ̀lẹ́gbọ̀ abáyé tiẹ̀ dì ewu nọ́gbà ní abáyé làm kó jẹ́ wọ́tẹ́ yẹn i dọ́kítọ̀ wọn àlọ́ wọn àlọ́ so you are drinking alcohol you kill yourself you kill yourself wọ́n pọ́ láyé your life is little now ẹ̀ka mi dọ́kítọ̀ àmì ewu wúri dẹ́. gbogbo kọ ka ń gítọ́ tẹ́nà mi ní ní ká tọ́nà tó dé òun wà tàbí ní ọ̀la màmẹ́ àbẹ̀ká màtábà wọ́lẹ̀n àpókù máa ń yọ us òun ní wọ́lẹ̀nù sí kọ́ndọ̀gùn azabil adena azaba yẹ́ tọ́ wà ní àbí túmọ̀ ọgbà ọ̀gá kẹrẹ̀bùmọ̀ ọ̀gá lihun àwọn igbó ìkòdú àwọn igbó

ẹgbọ́nú tẹ́yìn ẹ̀yà na mọ̀ pọ̀ ya ẹ̀yà ìyẹ̀lẹ́ ẹ̀yà kémẹ̀ ẹ eche ka ìlẹ̀kùn yẹn jú omi kémẹ̀ ọgá kò nẹ̀jẹ́ kàmú máa yéhun kàmú nùkún tọ́kọ̀mọ̀dú tí ọ́sìtò ìṣàmọ́tẹ́ ìṣekọ̀gbọ́ yọ múlẹ̀ akẹrẹ̀bọ́ mẹ́tọ̀ ọ́tẹ́kẹ̀ àmọ́ ọtẹ́lẹ̀kẹ́ ẹ̀dógún ẹ̀lẹ̀ gbógi dúpọ̀ mọ́ adàtẹ̀kọ̀ ẹ̀pàkó ọmọ ogún bàtẹ̀kọ̀tẹ́ dị ولنذيقهم عذاب الأدنى عدا عذاب يتوان إلى مكرب متى دون عذاب الأكبر دوبان عذاب يتمه كدوبا وا تدون لعلهم يرجعون أنا كيون أبون كيوان أبوي جبا كيون تكونو بيه مالو يبتا كبيبو هكا جني إنه لطبا إيوه يقول لطو onugbo ẹ̀yìn

manya kukolo ami ya nabo ma ya kuma bailo manya biwa gbogbo ma won ya ngo kukolo e na kukolo gwa yoye mete e ma de ngwe gwa yoye we toka riji mamadu to bata o bata lodu azabil adana o na mari bobo ya ni ya nya pobuko pobuko lohun ya je igba ngbo mu na je duna al azabil akbari ilẹ̀ tójú yíká sábà yóò tèmi yegi dọ́gba wá ìta ilẹ̀ kumana adéjú dé ilẹ̀ lẹ̀ alẹ́hùn yọrọ̀dẹ̀rún kí ilẹ̀ kìjẹ́ ọmọ mamu dàbí abọ́jọ́ kì ẹ̀nà káfíra dàbí abọ́jọ́ ẹnẹkọjọ́ káfíri ti kọ́ mọ́ abọ́jọ́ nù ká ìmígidẹ́ إنا من المجرمين منتقمون بيان إلا دوما وتمجي إن شاء الله شانك الله تونه السلام عليكم ورحمة الله وبركاته